dákú ká má fi ṣeré ká má fi mo dákú ṣeré gẹ́gbọ́n yín sọ pé lọ́dọ̀ tí wá ń bì báyìí wọ́n ti extend dídúró sílé wa ti di ìparí oṣù yìí ṣùgbọ́n kò tí ì sọ wípé ìparí oṣù náà ni gbogbo ẹ̀ ti máa dúró àti ìmọ̀ ṣùgbọ́n ṣàsọ wípé ipe ká fi dúró sílé ìparí oṣù yìí á wá jẹ́ bí how many weeks nìyẹn ṣebí four weeks ló wà ní oṣù yìí ṣó ń lọ bí seven weeks kọ́ nìyẹn mo rántí pé China eleven weeks ni wọ́n fi dúró sílé going to three months ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí báyìí ìparí oṣù yìí ni wọ́n pè é kọ́nà olódùmarè kó bá kápá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ńlẹ̀. bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá kí n sọ eléyìí lọ́la ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì kọ́ máa ń wà lórí ayélujára máa ń sọ ẹlòmíì tó bá ti wà lórí ayélujára á kàn máa sọ oríṣiríṣi ọ̀tọ̀ ni àwọn pírẹsẹ́ńtà ọ̀tọ̀ ni a kàn ń sọ̀rọ̀ gbogbo àlà ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ pèdèpèdè ẹ máa mọ̀ wọ́n ọ̀rọ̀ tó bá ń sọ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ ìdí bọ́ ṣe bára wọn sùn bọ́n ṣe ṣe gbẹ̀ náà máa sọ ibẹ̀ lèrò máa pọ̀ sí jù àtàwọn tó ń sọ pé à èmi ní kẹ́ gbàgbọ́ ẹ má gbọ́ lágbájá gbọ́ ẹ má gbà tàmẹ̀dù gbọ́ ṣé àmọ́ pé ọmọkùnrin kan ṣe fídíò wípé òun fẹ́ para òun arákùnrin ṣe fídíò pòun fẹ́ para òun pé ó sẹ́ndí fídíò yẹn síyàwó sí girlfriend ẹ̀ àti ẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ gbé ó dẹ̀ gbé sí gbogbo ayé ipò òun fẹ́ para òun mo rò pé nígbà tí ọ̀rọ̀ wa pọ̀ ló wá tún sọ pé òun ò para òun mọ́ pé mistake ni ẹ jọ etí tó ti gbà lọ ṣó lè gbà bọ̀ mo ṣu mi òònù dí ṣé etí tó ti gbà lọ lè gbà bọ̀ ó ló fẹ́ parẹ́ ó wá sọ pé ó parẹ́ pé ó kàn fi ṣe bẹ́ẹ̀ ni ibo là ń lọ nílé ayé yìí ibo là ń lọ gbogbo àwa tó jẹ́ pé olùṣàgùtàn mi lélẹ́yìí olùṣàgùtàn mi ń tọ̀hún ẹ̀ẹ́ gbàdúrà fún mi ẹ̀ẹ́ wàá máa kúnlẹ̀ ṣoṣooṣo káàkiri o ò lè gbàdúrà fúnra rẹ̀ ẹ wo olùṣọ́ àgùntàn tí mo post sórí péjì mi olùṣọ́ àgùntàn yìí tó lọ ń kó gbẹ́ káàkiri nínú covid nineteen yìí kò rówó ṣoògùn mọ́ kò rí àwọn èèyàn nínú ìjọsìn ilé ìjọsìn ẹ̀ ìmí táwọn ìgbọ̀nsẹ̀ táwọn èèyàn wá ṣe ló wá lọ ń kó ṣe pé ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn ìwọ tó bá ti mọ oògùn fi ba ayé ọmọlàkejì jẹ́ tó ń lọ rí oògùn mọ́lẹ̀ kéèrò ilé pọ̀nù ṣọ́ọ̀ṣì ẹ tó ń rí oògùn mọ́lẹ̀ tàbéyàn mọ́lẹ̀ pé àbí nǹkan kan mọ́lẹ̀ tó ń yọ̀ dín tó fi ń pèrò sínú ilé ìjọsìn ẹ ìkọ̀kan lọ́lọ́mọ máa mú gbogbo wọn ẹ wá wo olùṣàgùtàn mo gbé sórí péèjì mi ó lọ ń kó ìgbọ̀nsẹ̀ táwọn èèyàn ṣe káàkiri nínú covid nineteen tá a wà yìí nígbà tó wá mo tó kó sí lálùbàdàn nígbà tó wá mo wá ní ẹ òun fẹ́ fi ṣe ẹ̀sìpẹ́rímẹ́ǹtì ọ́n bí léèrè pé kérésì ò lè kó táwọn ọmọ ẹ̀ ó lóun ò tí ṣe experiment gbà yẹn ṣùgbọ́n ní ìsìn òun fẹ́ ṣe experiment wàláì ṣe ló yẹ kó lù lálù àlùṣíìdì ṣùgbọ́n wọ́n ti fà láwọn ọlọ́pàá lọ́wọ́ kí láṣọ̀ránsì pé kò ní bọ́ nínú ọgbà ẹ̀wọ̀n tán lọ́ọ́ fi sí nígbà bá ti rówó ṣùgbọ́n tí ẹ ti ta nítorí pé gbogbo ayé ló ti rí tí ẹ ti ta tó bá jáde gan àfikún lọ́wọ́ àbìkan fojú pamọ́ sí. Si òun la ṣe ń sọ fún wa pé gbẹ̀yìn tẹ̀ ń sá olùṣàgùtàn mi lélẹ̀ pásítọ̀ mi lélẹ̀ kíní kan lélẹ̀ àáfàá mi lélẹ̀ yìí ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra ń bèmí náà wí o ẹ jẹ́ ká ṣọ́ra nítorí pé gbogbo àwọn èèyàn tá a rò pé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe òjíṣẹ́ ọlọ́run o wọ́n á máa ní bíbẹ́ ọlọ́run wí nígbà tí ọlọ́run ò wí bíbélì náà sì sọ pé tí ayé bá ń lọ sópin ó ní oríṣiríṣi ni yóò máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ilé ayé yìí kí náà fẹ́ sọ nípa tèmi kí náà fẹ́ sọ nípa tìyín. Àbínibí FM ìkànnì tiwantiwa Atlanta Georgia Amẹ́ríkà la wà. Wow.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 bẹ́ẹ̀ ni àwọn ètò lóríṣiríṣi ó yẹ ẹ̀jẹ̀ àjọgbọ́n. ohun anílà ń gbé lárugẹ ohun anílà ń gbé lárugẹ ẹ bá wa gbé ẹbí níbi lárugẹ ohun anílà ń gbé lárugẹ ẹ bá wa gbé ẹbí níbi lárugẹ ohun anílà ń gbé lárugẹ lárugẹ lárugẹ. a dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe jíngù yìí wọ́n ṣe gan-an ni a dúpẹ́ a dúpẹ́ pé òkú lọ́wọ́ wọn òjò ò ní tì wọ́n lágbára Elédùmarè iwájúwájú báyìí ni ọ̀pẹ́bìtì tiwọn náà yóò mọ̀ sí. Àbínibí FM iléeṣẹ́ rédíò tó ń kọ́ni lóye ọgbọ́n pàápàá jùlọ bí a ṣe ń lo ìgbésí ayé ẹni lọ́nà tó tọ́ ẹ̀yin èèyàn mi nílé ẹ̀yin èèyàn mi lóko bó ṣe nírìn àjò lẹ́wà pàápàá ẹ máa gbọ́ Àbínibí FM Atlanta ló wà ó nílùú Amẹ́ríkà stay blessed. tó wọn tún fòyìnbó sí báwọn bọ́rọ̀ àwọn eléèbó ṣe rí nìyẹn ń gbàdá pé èmi rò mí nìsín lọ léèwé nígbà ẹgbẹ́ tí mo kàn wọ́n lẹ́ẹ̀kan kọ́kọ́ bá mi túmọ̀ ẹ̀fọ́ eh, kí má ṣe pé abẹ́ẹ̀ rí ẹ wọ́n tún fẹ́ èbó sí àbátà àtẹ ìlọ iléèwé tá a mọ̀ tún mọ èbó tán sọ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm, òkè òkè náà ni a máa lọ láṣẹ Elédùmarè ànírelẹ̀ ẹ bá mi máa fọ́lọ̀ wa lórí Abínibí FM bákan náà kẹ láìkì péèjì wa ẹ bá mi sọ fáwọn ọ̀rẹ́ yín wípé Abínibí FM Yorùbá àkọ́kọ́ ọrú ẹ̀ rèé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ bóyá ìyẹn gan ló ti ń bí àwọn èèyàn náà àmọ́ àkọ́kọ́ ọrú ẹ̀ rèé tó jẹ́ Yorùbá Yorùbá rédíò station tó jẹ́ rédíò ti Yorùbá ẹ àkọ́kọ́ rú ẹ̀rí ní Georgia yìí bóyá yẹn gan tẹ̀ bá àwọn èèyàn nú ta ló mọ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ rú ẹ̀rí ẹ ní Georgia yìí ẹ máa bá wa gbọ́ o ẹ máa bá wa gbọ́ láìsí ẹ̀yin kò sí àwa tí bàṣẹ bá ṣe tí bàálà ò bá lá báwo ni bàṣẹ ṣe fẹ́ mọ̀ bóyá nǹkan tó ń ṣe bóyá ó da àbí kò da gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé òkè òkè náà ni wà fún ní gbé òkè òkè náà ni ẹ̀yin náà mọ̀ lọ àtẹ̀mí náà bákan náà gbogbo ẹ̀yin tí ẹ sọ pé máa ṣèrànlọ́wọ́ fún Eh, sídàn fòp tá a fẹ́ ṣe coronavirus ló jẹ́ ká yẹ̀ ẹ́ ṣùgbọ́n a ṣì wà lẹ́nu ẹ̀ a ṣì wà lẹ́nu ẹ̀ gẹ́mù yín sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ tọ́jú rẹ̀ ọlọ́run ló máa lọ́jọ́ yóò máa ràn gbọ́ àlọ́ àtèmi náà tí mò ń sọ̀rọ̀ eh, lórúkọ mi ni mo ṣe ń kí gbogbo àwọn tí wọ́n ti ṣèrànlọ́wọ́ pé ẹ ṣe púpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ ṣe náà à ń retí tiyín náà ọlọ́run ló lọ́jọ́ òní eh, yóò mọ̀ bù sí àpò ògbó àtèmi gan pàápàá ó dáa bí mo ṣe sọ lọ lẹ́ẹ̀kan pé coronavirus ó ìlú nàìjíríà gbogbo owó tán ní kán fáwọn èèyàn mo bẹ̀ torí ọlọ́run ẹ fáwọn èèyàn ẹ ok èjì èjìrẹ wọn tẹ sẹ́ndì kínní ìsinmi lánàá ẹ ìwọ́túnlélẹ̀ monday six april fifty billion was reported share in 48 hours by the Federal Ministry of Humanitarian Service and Disaster Management. Really? April 27. Ah, eh, ẹ̀ẹ́dẹ́ bá ń gbọ́ àwọn broadcaster àǹtí yìí in fact gbogbo ẹ̀ ló gbọ́ pátápátá ẹ jẹ́ kí n máa fi eléyìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá ń ṣèrànlọ́wọ́ lásìkò tá a wà yìí nítorí pé kò rọrùn rárá gbogbo wa la mọ̀ Terry Terry Tyler eléré orí ìtàgé ń báyìí nìyẹn ni pé actor ní bí báyìí nílùú òyìnbó ń bì ọjọ́ Sunday ni ó lọ sí Kroger tó wà ní Metro Atlanta ó dẹ̀ ra gbogbo àwọn tó wà ní grocery store yẹn níjọ́ yẹn ó dẹ̀ ra gbogbo àwọn tó wà ń bẹ̀ ló sanwó wọn ó fún ẹnì kọ̀ọ̀kan ní five hundred gbogbo owó tí ó wá fún ẹnì kọ̀ọ̀kan yìí gbogbo owó tí ó ná níjọ́ yẹn ní ọjọ́ sunday tó kọjá sunday ta lòtán yìí ní ọ̀sẹ̀ tá a wà yìí mọ́nítà lòtán yìí ọ̀sẹ̀ tá a wà yìí ṣùgbọ́n ní ní thursday sunday ọ̀sẹ̀ yìí ó ìjẹrin kọ́ nìyẹn ẹ̀hẹ́ ìjẹrin twenty one thousand dollars twenty one thousand dollars ni ó ná ní grocery store yìí ní metro atlanta ní kroger gbogbo àwọn tó bá ní store ló ra nǹkan fún pátápátá látòkè dé gbogbo shopping táwọn èèyàn ṣe ní o ó wá sanwó wọn àbẹ́ẹ̀rí báyìí ọlọ́run máa bùkún Terry yìí abẹ́ bíríìjì ló ń gbé tẹ́lẹ̀ homeless ni kó tó débi tó dé yẹn ṣùgbọ́n ẹ wá wò ó ṣáwọn èèyàn mọ̀ kó lè débi tó dé ẹ wo ọ̀rẹ́ mi náà ẹ̀yìn kí mo forúkọ ẹ̀ ṣe o máa ń yà á lájá actor lòun náà ah Rambo òun náà homeless ni ẹ wá wò tó wá di onílé tó lówó tó ní gbogbo ẹ̀ ìyẹn ni pé tí a bá kánjú tolú ọ̀rọ̀ tá a bá rọra ń rìn tá à ń gun àkàbà yẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àdébi tá à ń lọ gbogbo wa àdébi tá à ń lọ tá a bá ń rìn tá rọra ń gùn díẹ̀díẹ̀ tá a sáré tá a kánjú àdébi tá à ń lọ ó lè pẹ́ àwọn èèyàn lè fọwọ́ aago wa sẹ́yìn ṣùgbọ́n definitely a máa débi tá à ń lọ. Advertise your goods and products on Abinabi FM in affordable rates. Join us every Thursday, 3 p.m., and every Friday, 12 p.m. on our Eurobar program. You do not want to miss it. See you all there. àwọn tí mo sọ yìí ẹ̀yin tó wà lórí Instagram kí ni ẹ máa cut àwọn tí mo sọ yìí ẹ wo ibi tán ti bẹ̀rẹ̀ gbésí ayé wọn ẹ wo ibi tán wá bá dé ẹ wo bí Ọlọ́run ṣe wá ṣe oore ọwọ́ ẹ̀ fún wọn ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ yìí pé àwọn tá à ń sọ yìí Terry Terry Tyler àti Rambo kò sẹ́ni tó mọ̀ pé wọ́n lè débi tán dé lọ́jọ́ tòní yìí ṣùgbọ́n torí pé wọ́n ń gbìyànjú wọ́n ń ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ náà ń sáré náà tó ń gbìyànjú náà ṣe gbẹ̀ ṣùgbọ́n wọn ò sáré kọjá kádàrá wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn ẹ wo Terry nísìnyí tẹ́ bá dé Atlanta ibi tó kọ́ kíní fíìmù ẹ̀ kíní ẹ̀ sí fíìmù ẹ̀ kíní ẹ̀ tó kọ sí fíìmù house ẹ̀ tó kọ sí gbogbo tó ti ń ṣe gbogbo ẹ̀ stúdíò ẹ̀ ní stúdíò ẹ̀ mumi tó kọ sí ní Atlanta ẹ wá wò bọ́lọ̀ ṣe ṣe ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ní Nàìjíríà mo fẹ́ gun range mo fẹ́ gun gbogbo nǹkan oògùn owó ni wọ́n ṣe ká tẹ́lómi bá ti wà nù problem kékeré báyìí kò sí nǹkan tí ò lè ṣe ẹ wò kan mo máa gbé kan sórí péjì mi tí n bá ṣe tán bóyá màá sọ yẹn lọ́la tí obìnrin tó yẹ pé inú nébọ̀ ẹ̀ inú alámúlégbè ó ń bí ó dẹ̀ nìkẹ́nìkan lọ bóun jí gbé àbẹ́ẹ̀ rí báyìí ibo ni ilé ayé yìí ń lọ ibo ni ilé ayé ń lọ ìkọ́kọ́ dẹ̀ wà tí mo tún fẹ́ sọ fún wa ó dà pé Ghana government ẹ kò mọ rí nǹkan kan nípa Ghana government àbí kí n tó lọ sọ́dọ̀ Ghana government ok òun ni Perry Perry ni kì í ṣe Terry o Perry Tyler mm, Perry Tyler bought twenty one thousand grocery for people that shop on Sunday at Metro Atlanta Kroger abẹ́rẹ́ ìyẹn ní Kroger tó wà ní eh, Atlanta ok wọ́n ní pé láti ìsìn tí di August ní amẹ́ríkà máa tún sọ yẹn lọ́la pé coronavirus cases ó máa wọ sixty thousand ọlọ́run aṣàánú àníbá wọn nípínú nǹkan burúkú ẹ jẹ́ kí n wá sọ ilé ìtì ọ̀fàlà máa fi sixteen after ó dà ń pé twenty five after ni mo wọlé tí ọ̀fà yìí la máa fi parí ẹ̀ mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé yìí ṣàmọ̀ pé Kwara wọ́n ti lockdown wọ́n ní Kwara lockdown offer to contain COVID-19 ìyẹn ni pé àná láago mẹ́fà àná ẹ ló ti wà effective àná Wednesday ni wọ́n ti shut down gbogbo offer. ìdí àtúmọ̀ ni pé èèyàn méjì ti kú lọ́fà ṣé àmọ́ yìí pé bó mo ti ẹ̀kọ́ sí bíbà ẹnìkan ń bọ̀ ok òun ni arákùnrin yìí ó ti ní coronavirus ní ìlú ìyá ṣàlì ó wá lọ sí nàìjíríà ó wá jẹ́ ọmọ ọ̀fà ó lọ sílùú nàìjíríà ìyàwó ẹ̀ tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ká má fọ̀rọ̀ gùn wọ́n ṣàbò mọ́lé títí títí tí arákùnrin yìí kú ìlọrin ló kọ́kọ́ dé sí o ìlọrin ló kọ́kọ́ dé sí nígbà tó dé ọmọ ọ̀fà ni wọ́n ti bò mọ́bẹ̀ títí tí wọ́n ṣàwà gbé láti bẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ tó jọ wá gbé lọ sọ́fà ọ̀fàṣà ló kú sí. Si nígbà tó wá kú sọ́fà àwọn àáfàá ṣàmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ló yẹ pé ibi tó bá ti ṣe nǹkan èjìrẹ́ mo rí bó ṣe ń wọlé àbúrò Rótìmí ó ṣe mo dúpẹ́ Kẹ́hìndé láti Island àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí náà gbogbo ẹ̀ bó ṣe ń wọlé ni mò ń rí ṣàmọ̀ yìí pé àwọn àáfàá ọ̀pọ̀lọpọ̀ àáfàá ibi tó kù bá ti kú lọ̀pọ̀lọpọ̀ wọn ti máa ń rí jẹ wọ́n ń dùn èmi ni màá wẹ̀ mo rò pé ó níye tán máa ń gbà lórí àwọn òkú tán bá wẹ̀ èmi ni màá wẹ̀ ìwọ ni wàá wẹ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí í dùn wọn ò wọ gílọ́ọ̀fù wọn ò tọ́jú ara wọn wọn ò ṣe kankan wọ́n wẹ̀ òkú yìí wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn àfáà yìí dẹ̀ tó bíi mélòó kan lórí òkú yìí tí wọ́n wẹ̀ tán ṣe gbogbo ẹ̀ ṣẹ́ mọ̀ torí owó tán máa gbà èmi ti ń tòótọ́ wọ́n sin arákùnrin sí ọ̀fà ńbẹ̀ lẹ́yìn èyí níyàwó text ni wọ́n text ìyàwó ló jẹ́ pé ìyàwó náà text positive sí coronavirus èmi ti ń tòótọ́ àwọn àáfàá tí wọ́n wá wẹ arákùnrin tó kú tó ní coronavirus yìí wọ́n ti sá lọ o wọn ò rí àwọn àáfàá yẹn wọ́n ti sá lọ wọn ò rí wọn wọn ò ṣó ara wọn ò jáde síta wọ́n ti sá lọ ẹ máa wá wò ó ní ìsìn èèyàn méjì ti kú lọ́fà báyìí gbogbo àwọn tó sọ pé kò rí ó rí ìlú o mo bẹ̀ yín gbogbo èèyàn ọmọ nàìjíríà ó rí o coronavirus ó rí o mo bẹ̀ yín torí ọlọ́run gbogbo èèyàn ló sọ pé kò rí ó rí ìlú àwọn ọmọ nàìjíríà ló sọ pé kò rí ìlú ó rí ìlú ẹ ṣáà máa gbàdúrà fáwọn àtàwà nílùú òyìnbó ń bí eléyìí tí a máa ma fi ṣe lọ lórí ètò yìí òun ni ti pásítọ̀ tí eh, wọ́n mú àṣírí ẹ̀ tú bó ni kí n ṣe sọ o tí òfin ní di tó ń bá ìyàwó ìkọ́nú ẹ̀dà ṣọ́ọ̀ṣì wọn láṣepọ̀ nínú eh, covid nineteen coronavirus ṣáàdúrà náà ló lọ gbà tó tó yẹn ẹ dá mi lóhùn ṣáàdúrà ló lọ tó tó yẹn pásítọ̀ yìí Texas ló wà bó ṣe bá a láṣepọ̀ náà ló tún jẹ ẹ ẹ̀jẹ̀ sọ báyìí so anyway ọlọ́run olódùmarè yóò ṣàánú fún gbogbo wa ju gbogbo ẹ̀ lọ kúnlé ní kí ni mò ń mu ẹ fẹ́ mọ nǹkan tí mò ń mu eléyìí ó dáa fásìkò tá a wà yìí kí ni nǹkan tó wà ń bẹ̀ green tea òun ni mo máa ń mu lemon díẹ̀ ni ginger òun ló yẹ kó rí báyìí eh, green tea torí green tea yẹn ò white ó máa bó ṣe rí náà ni bí orange colour náà ni eh, lemon díẹ̀ àti ginger àti honey nǹkan tó wà ń bẹ́ nìyẹn ó wà spices yẹn ni pé ó ta ṣùgbọ́n ó dáa fún àsìkò tí a wà yìí gẹ́mọ̀ ń sọ gbígbóná torí mo dà sínú kínní ni gbígbóná ni ó dẹ̀ ń gbóná síbẹ̀ ó dáa fún àsìkò tí a wà yìí mo bọ́ ilé ẹ̀ òun ló ń gbóná yìí ẹ̀rí mo bọ́ ilé ẹ̀ ó dáa fún àsìkò tá a wà yìí ó dẹ̀ dáa kéèyàn tún máa ṣe steaming ìyẹn ni pé tá a bá gbé omi léná yálà àwọn kan sọ pé ó dáa kí ọsàn ewé àti èpo ẹ̀ àti ọsàn tá à ń mu epo ẹ̀ kò ní sí ṣe mọ̀ pé epo ọsàn ọsàn tá à ń ìyẹn orange epo ẹ̀ tá tá hó kò lára ẹ̀ àti ọsàn wẹ́wẹ́ wọ́n ló dáa kéèyàn ṣe papọ̀ tó bá ti hó ká borí mọ́ pẹ̀lú aṣọ wa ká fà sí mú nǹkan tán sọ nìyẹn ṣùgbọ́n èmi o omi gbóná lásán lèmi ń lò èmi ò fi nǹkan kan sínú ẹ̀ wọ́n ló dá o ṣùgbọ́n èmi tèmi mo sì ṣe láàárọ̀ yìí omi gbóná lásán mo gbélé e náà hóhó mo dẹ̀ fi ẹ̀ tówẹ̀ mi àwọn ọmọ náà ń ṣe gbogbo àlàáṣà àti grandma adẹ̀borí mọ́ ẹ máa máa làágùn ó dáa púpọ̀ ṣé ẹ mọ̀ pé coronavirus wà ń ta lóòótọ́ allergy dẹ̀ wà ń ta lọ́dọ̀ wa ń bí ẹ mọ̀ pé Pauline òjò ti ń rọ̀ ṣùgbọ́n ẹ máa rí gbogbo kinní yẹn green báyìí gbogbo rí mọ́tò ò dáa pollen allergy wa ń ta ṣùgbọ́n coronavirus kò jẹ́ káwọn èèyàn kò jẹ́ ká mọ allergy àti coronavirus papọ̀ táwọn èèyàn bá ti sílẹ̀ kan báyìí tó bá sneeze wọ́n á ní ah, coronavirus ni allergy dẹ̀ wà ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀kọ́ papọ̀ ni ọlọ́run olódùmarè á ṣàánú fún gbogbo ẹ̀yẹ́ ká máa tọ́jú ara wa. if you don't take care if you don't take care of yourself who will ìyẹn ni pé tí a bá tọ́jú ara wa ta ló fẹ́ ṣe that's why i'm taking care of myself. Mm. lóòótọ́ mo ti ro gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí website mo rò lọ mo rò bọ̀ mo rò lọ mo rò bọ̀ báwo ni jare my dear àìná ṣàlàáfíà ni. mo rò lọ mo rò bọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run wà níhà tèmi ọlọ́run wà níhà tèmi mo dúpẹ́ lọ́wọ́ elédùnmarè ẹ má bá mi gbọ́ Abínibí FM kí ẹ sì máa fọ́lọ̀ wa lórí Facebook Abínibí FM ṣùgbọ́n lórí rédíò abínibí fm dot com ẹ máa gbọ́ wa ẹ máa gbọ́ wa àdúpá pọ̀ lọ́wọ́ yín pẹ̀ wá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ pàdé lọ́la láago méjìlá ọ̀la American time aago márùn Nigerian time nítorí pé mi ní sọ pé torí nǹkan tó ṣẹlẹ̀ mi ní ṣètò rárá o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti padà sáyè ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí tí mi ò bá sọ̀rọ̀ tàbí pé bóyá mi ò ṣe bí mo yín ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbà pé ó máa ń rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbà pé ó máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀tá wa ló ní ìbànújẹ́ ìgbà gbogbo láyọ̀ tèmi Queen Abọ́sẹ̀dé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ eh, àwọn tí a jọ máa ṣètò lórí ìkànnì yìí ìyẹn lórí Abínibí FM lórí rédíò wa àti àwọn tó ti bẹ̀rẹ̀ àti èmi náà tí mò ń ṣe eh, lágbára ọlọ́run àlékún ọgbọ́n lọ́lọ́run á máa fún wa àlékún ìmọ̀ lọ́lọ́run á máa fún gbogbo wa àní dànù ọgbọ́n tàdé fi ń kàwọn èèyàn náà láfíà nù tiwa náà kò ní di kò sì ní di nǹkan táwọn náwó lórí ọpọlọ wa ò sì ní jọba agbára Elédùmarè hmm, ó ṣe yẹ ká pàdé lórí kásùn láyọ̀ ní alẹ́ yìí bàbá sì dábàá sì ṣe àjẹpé ó dọ̀la kí gbogbo tẹ́ńsọ̀n kó lè fi lọ sílẹ̀ kémi náà kí n lè ṣe mọ̀ torí pé gbogbo nǹkan tá à ń ṣe lórí rédíò ó pọ̀ kì í ṣe pé gbogbo náà ó ti parí rárá a gbọ́dọ̀ máa ṣe kí gbogbo ẹ̀ kó lè máa dún kó lè máa dùn bá a ṣe fẹ́ ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa adúgbò pọ̀ lọ́wọ́ gbóyín pẹ̀ ọ̀mẹ́ tẹ́ ń gbọ́ wa láfẹ́ nu yìí ń dikò ní dikọ̀ tí ẹ mọ̀ ń náwó lé lórí ẹ má gbàgbé ẹ jẹ́ ká jọ pàdé ní ọ̀la lágbára ọlọ́run lórí ìkànnì aláràgbà ìdá àbínibí fm. ìwọ ọ̀rẹ́ mi ẹ máa gbọ́. joelho. Yorùbá ò lè pa. Ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè pa. I don't know.